tẹ bá ti fẹ́ fine boy báyìí gbogbo wàhálà tẹ máa ń rí nìyẹn. kí gbogbo yẹn lè nà kí ló ní kí n ṣe. sórí ọjọ́ tí mo ti rí ọkọ ẹ̀ yẹn ah. mo rójú àgbèrè ìwé bẹ́ẹ̀ ni awọ àgbèrè ló wà lára ẹ̀ ìrìn àgbèrè gan ló rìn lẹ́sẹ̀. ẹ kí ló fẹ́ kí n ṣe gbogbo báyìí kí ni kí n ṣe. okay màmá bẹ ṣọ. Ah, wá supervise ẹ̀. ọ̀rẹ́ mi eh, wo o mo gbé contract yẹn fún ẹ Mm. má bá mi ṣolówó ṣolẹ́sẹ̀ báyìí mi o mo bẹ̀ ń torí ọlọ́ mi fẹ́ kẹ́rù mi ó dẹrù ẹ lẹ́rù. life ṣá drama ẹ̀. kí ni gist tó ló ní fún wa. mo mọ̀ kan tó spoil kí ni tó lọ sí gist mo sọ pé ọ̀lẹ́ mọ̀ bọ́ọ̀ kí ló mí. Ah, wo lẹ́fù tá a wà wo ibi tó gbéra ẹ̀ sí náà. Ah, ṣé wàá ló mọ̀ ni ọmọ ìyàwó lì <laughs> pásítọ̀. ẹ ṣe ẹ̀yin lẹ mọ̀ ọmọ ìyàwó lì. <laughs> ẹ̀yin lẹ mọ̀ ohun tó bá wù ní ẹ̀bẹ̀ ní sọ ẹ̀yin lẹ mọ̀ jẹ. ọmọ kan tó ṣẹlẹ̀ ọmọ tí mo rí níwájú ọ́fíìsì ẹ ní last time yẹn ọmọ secondary school lọmọ ẹbọ ó máa rò pé ó ti ṣetán university ni ẹ mo mú iṣẹ́ ọmọ yẹn mo wèlé ẹ gbàgbàgbàgbà ọmọ yẹn oh excuse me sir. mo ní shut up i am not your daddy i'm by name ọmọ fàmí nínú mú kó fàmí nínú gbọ̀n. <laughs> ṣé ìgbà tí mo máa mú iṣẹ́ ọmọ yẹn ọ̀rẹ́ mi mẹ ó tì kó make sense síbẹ̀ mò ń ronú pé kí n bá ọ̀rẹ́ mi arrange kan kò yẹ. ìṣọ̀lá ìṣọ̀lá níwọ̀ ṣé wọ́n ti pé màá yẹn ti máa rí. àlàyé ṣé o kójú ẹ̀ sí back pocket ni ó dẹ̀ fi marriage halẹ̀ mọ́ mi can't you see èmi náà ń ṣe boy I'm a man. láyé láyé yín láyé láyé yín ni mo sọ yẹn. ṣé ìjà wèrè ni ìyẹn ló kọ tèmi náà. be disturbed. Don't you trust me? Trust you? You mean I should trust you? Change my in my procession eh? I we'll rather die than a day of buying one. Láyé láyé ni mo sọ fún yín o, tí bá bò ní bíbẹ̀ wáyé, tí bá bò ní á ju ìgbà tí ìràbá bo ṣúgà. Ẹ̀yin rárá da òṣì, not ìlú ògbó. Àgbà tẹ́tẹ́. Ó tiẹ̀ wá dùn mí èmi tẹ́ kó ti yín báyìí. Èmi ni màdámù ẹ̀yìn fásitì pé irú ròǹbòrùn sórí nǹkan tó tẹ́ bá mi. why is your wife nagging this way? Ah, àjàlá ta ń lọ. desmond ń bọ̀ ló wà ń bọ̀ ló wà ẹ́ irọ́ ló pa ò sí lọ́fíìsì ò sí lọ́fíìsì wọ́n pè mí sí pé wọ́n rí ẹ bàdàn ìwà àti ọmọbìnrin kan ó gbọ́ ọmọbìnrin síwájú mọ́tò ẹ desmond ò dẹ̀ bẹ̀rù ọlọ́run ò dẹ̀ bẹ̀rù ọlọ́run desmond má pa mí sọ̀rọ̀ yìí báyìí mò ń bọ̀ lọ́fíìsì ẹ̀ tí mo bá dé ọ́fíìsì ẹ̀ tí mi ò bá bá ayé ẹ̀ bàjẹ́. ò ní pa mí ní pa mí lẹ́sìn. Ah. ó má para ẹ má para ẹ torí ọkùnrin. iye ọkọ mi ah, Desmond fẹ́ pa mí Desmond fẹ́ pa mí kí ló wà bọ̀ mí tí ò sí bí. ẹ lọ. ẹ lóore mi báwo ni wo kò tẹ̀ dá rárá kò fáyìn bó ló wà níbo ló wà ẹ wo nǹkan tí mo rí ní agbára ju ẹ̀mí èmi fúnra mi lọ mo rí ọkọ ẹ pẹ̀lú ọmọbìnrin kan ah ọ̀rẹ́ tó bá róbìnrin tó bá róbìnrin wọ́n ti ń gbé kan gba tẹ̀yìn ẹ. ẹ ọkọ mi níbo. sórí adésídà tó bá ti wọlé báyìí second, second street yẹn wàá kò ibẹ̀ ibẹ̀ ni o. mo ti wà tó ń gbà that place náà mo wà ń lábẹ́ wọn ṣoṣo. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ti ká gbé wọn. my dear my dear kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ah, ẹ bá mi gbé ah, ẹ bá mi gbé ẹ bá mi gbé. ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ ah, bá sọ fún ẹ náà ní tẹ̀lé ọ̀rọ̀ gbígbóná a máa jọ wú. nǹkan tí èsì tó fi ẹ mọ ṣe ẹ ó yẹ mo dẹ wà abẹ́ wà rí bá lọ́mọ ìtaṣọ́ rẹ ṣe. ọgbọ́n àwòkọ́ ọgbọ́n.